akíyín káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ ètò yín àlìdáyà Ramadan lecture níbi tẹ́sí máa gbóná àwọn àgbọ̀yé ẹ̀sìn látẹnu fadilatu Sheikh Kamarudin Yunus Akorede àfihàn ọ̀làwọ̀ tá a lọ rà áwọ̀ ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ ètò tèmi kọ́lọ́mọba Allah àkójọ ṣe wá láǹfààní bisimilahi falyatafaddal mashkura. ẹlẹ́ẹ̀kejì kí làbáyọ níbi òsì ọ̀rẹ́ làdúrà ọmọ bẹ̀rẹ̀ ọkọ̀ lọ́mọ tàwọn olùsìn àníbi àná aláwọ̀ yẹn ni a'udhu bika minal kufri mọ́tà sọ mi mọ́tì ní kẹfẹ́ yìí lẹ́yìn ìgbà tí mo ti jẹ́ muslim ìwọ náà wọ́n bá o mọ́tà ìsàánú mi mọ́fò sì ta mí o àdébí máa ń sàwọn àsòkò kan tí ò ní ní wọ́n padà yá yóò tún ní lẹ́yìn náà mọ́tì ń di yasàárè kí làbáyọ lérí ọ̀rọ̀ òsì jama ọ̀ máa sàdúà ọ̀ máa ka sọ́tò ìbákọ́ra nínú ilé ẹ máa ka bákọ́ra sọ́tò ìbákọ́ra àwọn lẹ́kítọ̀sì ni mo máa ń sàlàyé anábìnrin kọ́ra wo sóràtà ìbákọ́ra fa iná àkàdá àbárakà anábì lè máa kaba kọ́ra chapter two anábì lè àlùbáríkà wọn máa sọ̀kalẹ̀ sílé ìfọ̀kàbalẹ̀ ọyẹ azikí àlàáfíà wọ́n lọ bá da yín wò gan yóò fún yín mánì sẹ́ẹ̀dì sẹ́kíní sẹ́ẹ̀ fi gbé sẹ́ẹ̀ ní màá pé kankan sọ yín lẹ́yìn ẹmọ ti sàárà dáadáa tó bá ti ń sàárà ọlọ́run mọ bùkún wọn náà lẹ́yìn ẹmọ tọ́jú òbí ẹ ẹgbẹ́gbẹ́lẹ̀ ìyá rẹ̀ èyí sàjẹ́ nìyá o wípé òun ló já bí kò já lówó o ẹnìkan ò lè fún ìyàn kò sí ìgbà lọ́wọ́ yẹn dáadáa sí tó ṣe dáadáa sí yẹn ìní ànábì sọ pé yóò máa sàlékún àrísìkí rẹ̀ bí ìyá rẹ̀ bá ti ń gbádùn tí bàbá rẹ̀ ń gbádùn ẹ̀ owó rẹ̀ ọmọ pọ̀ sí ànábì ni mọ́ ní àhábà yóò bó sápọ̀ láwù fèrè sí ni gbogbo ẹni tó bá fẹ́ kọ́ lọ́wọ́ bá aláàkọ́ ti àrísìkí rẹ̀ fún wọ́n yóò sàn aláwù fẹ́ ásárí tó sì fẹ́ kí ọlọ́wọ́ bó fún lẹ́bi gbogbo kó tó fà lùbáríkà sẹ́nu ọba tó bá fún fàdíyẹ́sùn lọ́wọ́ àṣìmá kọ́ máa sókun ibi papọ̀ tálà kọ́kọ́ ibi jẹ̀ma bàbá àti ìyá rẹ̀ tàbá fẹ́ sí dára sí bàbá àti ìyá kálà àkọ́kọ́ tá pọ̀ sí dára sí ìyá tàbá mọ̀ pé ọ̀fẹ́ kí alìlẹ̀ tí ó pọ̀ ọ̀fẹ́ máa táwọ́ ná ọ̀fẹ́ kí náírà kú àtijọ́ máa sí dára sí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ kó sì máa sí dára sáwọn ẹbí máa sókun ẹbí bọ̀ àtẹ́tẹ̀lẹ́ ọmọdé àfọ́ lẹ́yìn náà kọ̀ wá tẹ̀ra mákìnrin jàmáà àbáyọ́nú èèyàn sàdúrà tán ó sì lọ nílò kónú yàrá ó ní agbélépawó làwọn kí náà padà sílẹ̀ sí jama ó sì àdúrà tí ìṣẹ̀lẹ̀ ń ní gbà ọlọ́run bá ní wá ahallallāhu al-bay'a wa harrama ar-ribā ọlọ́run ni mo ṣe owó ìdílé wọ̀ mo ṣe kẹ́ẹ̀mọ́ ṣe bísínẹ́sì kẹ́ẹ̀mọ́ ta kẹ́ẹ̀mọ́ ra mo ṣe lẹ́tọ̀ọ́ kẹ́ẹ̀mọ́ ta kẹ́ẹ̀mọ́ ra fọ́ọ̀mù ṣúfì mọ́ná kéde ha wọ́n kúrò mẹ́rin sí ẹni bá sóògùn ó padà tó sí ó bàbá kan bẹ̀rẹ̀ ló bàdà yẹn lábẹ́ ah ó sóògùn lé ní pé ogun ẹmọ̀ gbólógùn kọ́dà lóòdì àwọn alálàáfà ní tó máa ń pọ̀pọ̀ àmọ́ tó gbóhùn bẹ lọ́wọ́ ẹ̀ àwọn afọ́sọ̀rọ̀ gbẹ̀dẹ́ jáde láyé jama àwọn fámìlì rẹ̀ wọ́n láwọn rí 4 billion nínú àkáǹtì ẹ̀ inú wọ́n fi dùn pé ah 4 billion àwọn mẹ́rin náà ni wá lẹ́yìn tí ọ̀sẹ̀ méjì báyìí àwọn báńkì bá yọjú wọ́n ní bàbá jẹ́ 9 billion

ìyàjẹ́ mi ò òsìntà mi ò mọ́lẹ̀ ìsànà mi ò ẹ̀yọ́ màá yá mi ọlọ́run iná rọ̀bẹ́kà yẹ kò tó rísìkọ̀ ní máa yẹ̀ṣà ọlọ́run lé mi ọlọ́run èmi ni máa ń fẹ́ àrísìkí ilẹ̀ fẹ́ni tó bá wù mí tí ò ní máa yẹ tó ní má wọ́yà pẹ̀jẹ́rò èmi ní sì máa ń ta ilé ẹlòmínà lọ́wọ́ ẹ̀dàkùn ọ̀rọ̀ owó ìkí àtàlọ́wà ní ìṣèjọba ìkí àlọ́ sọ́tọ̀ ìsra àyàtà ti ni ẹ̀yọ́ máa yá mi àlùmọ́dọ̀ tó bàdá ẹ̀ rí àárẹ̀ àárẹ̀ òun náà nínú àwọn àdánwò ni kọ́lọ́mọ́sẹ̀ sọ wa mọ́dàwà jùkúlẹ̀ aláà dùbúlẹ̀ ààrẹ erí mímọ́ ìlọ́rọ̀rùn àwọn ààrẹ kéékèèké ọwà lọ́dọ̀ ọlọ́ ẹ rí àwọn àdáwò kan bẹ tó jẹ́ pé ààrẹ lòun náà tó jẹ́ pé òun máa lágbára gan sọ wa wọ́n ní gbogbo ẹni ń ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ nínú àìlera àìlera yìí yóò wọn lọ o àwọn ń gbé tiwa káàkiri lọ́jọ́ wá bí kò sẹ́nì kan tí ń bẹ nínú wa mí tí ò ní tenors àfẹ́jọ́ wa parọ́ àti máa ń fún bàbá gbé ọyá ká máa ka kí nílọ kan tí wọ́n lè rí bàbá sẹ́ ẹni náà kọ́ bí ojú ti dàgbà ààrẹ ìdílé ọlọ́run ti wá gba tẹ̀lé pátápátá ọlọ́run ní gba tẹ̀lé ọ̀ ẹni tó bá gbójú rẹ̀ àdébìlọ́lọ́run fi àlìkẹ́ ọ̀rọ̀ ọkọ̀ níjọ́ ìkìyàwó tó láti àwọn

tó jẹ́ ti halal ọlọ́dúnwà ìdàmásà ní ìsáàdà tó ọlọ́run bá ní tí ìnira bá bá irú wa dà á nà ní jambi yóò dùn múlẹ̀ ní ọmọ pè wá ọlọ́run ṣàánú ọlọ́run gbà mí ọlọ́run o ọlọ́run o lérí ìdùbúlẹ̀ lérí ìdùbúlẹ̀ ọlọ́run o àwòkọ ìdà yóò tún jòkúlẹ̀ ẹgbà mí ẹgbà mí àwòkọ ìmà bó bá tún dúró ààrin lè dó dáadáa ọlọ́run bá ní nígbà tí ìnira bá wọn pè wá yóò pè wá ní ìdùbúlẹ̀ yóò pè wá ní jòkó yóò pè wá ní dòó márùn-ún nígbà tí ìnira wa lọ táwọn lọ kàṣàkù náà àná nígbà táwa mú ìnira kó tani máa mú ìnira kó jama ọlọ́mọ wàlámà ọlọ́mọ bàálà ní orí falámà kàṣàkù náà àná òdò nígbà táwa mú ìnira náà kó fún ìnira náà sì lọ ní kàálàmù yàdọ̀ ọ̀nà márùn-ún onítọ̀hún ó tún wá wà lérí kèfèrí tí ń ṣe tẹ́lẹ̀ márùn ayé àsọ̀rọ̀ alákòfòrò yìí ó tó wá wà lérí kèfè ní tí ń ṣe káàlàm yẹ́dọ̀ ọ̀nà ilà lórí mọ́sá nígbà tí ó pè wá fún ẹ̀rọ rí nígbà tí ó pè wá fún ẹ̀rọ rí ẹgbẹ́ ọ̀nà tó sún lẹ́gbẹ̀ẹ́ àlọ́wọ́ bá ní ìwọ ìwọ <laughs> ìwọ mọ́lé lógún sí àbí nígbà tó lè sọ̀rọ̀ nígbà tí làgá ìrẹ́ padà wọ́n ti yá tó ti yá wèrè rí lọ́sẹ̀ wọ́n mọ̀ pé ọlọ́run tó mọ́ ọlọ́run ní ìwọ́n tó ń ṣe kèfè rí nígbà tí àfara ní nígbà tí pè wá rí Aya yìí lórí wa ipé ọlọ́run nìkan ní mọ̀mọ́ rẹ̀ kú lẹ́yìn náà ọlọ́run kìlọ̀ fún wa ká má ṣe kèfèrè lẹ́yìn gbàtà ti fi ni ètò eh, ọlọ́run bọ́wọ́ ti sànú wa sọ́tù yóò lọ́sọ ayà rẹ̀ kejì lálọ́wà eh, ayà yẹn já amara rẹ̀ mi èrè hamu ní ọba aláàánú sànú mi yá ṣáfi ìṣirì ọba alálàáfíà tí fún yẹn níwòsàn fún mi níwòsàn ọgbọ̀wọlé bí tí àwọn ìbìyànjẹ́sì láàrin wọn kó lè láti ní ṣàrí ma ájì wọn wà zero ó kà lẹ́ méje àdébìnrin tẹ bá kà síbẹ̀ ìnira náà kó wọn láàrin bóṣe ní ìyẹn àdébìnrin àti gbọ́wọ́lẹ̀ aláàrẹ̀ aláwọ̀rọ̀ bá dán sí àbí ìgbèrè bá àṣà ìṣì àǹtà ṣáfi láṣìfà ìlà ṣìfà òkè ṣìfà aláyọ̀ wà ní ọ̀sán fún lálàáfíà bó ṣe káyẹ̀ ọlọ́run fún lálàáfíà ó lè kí aláàrẹ̀ àdébìnrin tí àárẹ̀ yẹn tó bá jẹ́ pé kìí ṣe àárẹ̀ tó jẹ́ pé ọlọ́mọ ikú àárẹ̀ tí ì ṣe àárẹ̀ tó lọ́mọ ọjọ́ tó fẹ́ kú kìí sí àárẹ̀ tí ó pa àdébìnrin tẹ bá kan tí mo fẹ́ kà ìsìn yóò dìde lérí ààrẹ náà kóṣe òpópọ̀ tó kí láàdúwà náà jẹma as'alullah al-azima rabbal arshil azimi an yashfiyak mo fi ọlọ́run tó tóbi jù tó wà lérí àláràsí tó tóbi jù ọba tó ní àláràsí tó tóbi jù kọ́lọ̀ ń fọ lálàáfíà pẹ̀lú agbára rẹ̀ tó tóbi jù ọmọ ìyá mi fún kò ní pẹ́lẹ̀ dìdìdì ẹ̀yọ́ ma yá mi nílẹ̀ ṣe wa ọ̀rọ̀ àdúwà tó pọ̀lọ́ àwọn àfáà tẹ́nìkọ̀ kan wá dálọ́ lè béèrè lẹ́yìn ìgbà tó bá ti ń sàdúwà kí ló kù tó tún máa ṣe àtàdáwí ọmọ sògùn ààrẹ adébìnrin tàdáwọ́ wà látàtàdáwọ́ bí hàrá adébìnrin máa lóògùn àìsàn àmọ́ ẹ má fi àrámù ṣe ọtí ẹlẹ́dẹ̀ àti igbó àti gbogbo àwọn nǹkan tẹ́lẹ́gbẹ́ ọlọ́run ò sí ní ẹ̀tọ́ fún wa ṣẹ̀rí ààrẹ ẹ̀tọ́ kan yẹn dókítà ọkùnrin wo kò sí fámásì náà tó gbogbo rẹ̀ obìnrin mi ọkùnrin mi tọ́bá ti dé ẹ̀yẹ́ màá tó wà láti dé ẹni gbàgbìnrin ma ọmọ ike ní ọmọ kékeré lọ́kùnmọ̀ ṣe wọ́n wọn ọ̀kan náà ọ̀rẹ́fà àtàjọ ń ṣe àbúrò rẹ̀ obìnrin ọwá bí ọmọ wọn wá gbọ́mọ̀ ìwá sọ́dọ̀ rẹ̀ àbáyọ sọ pé olóhùn orí wèrè ọmọ kékeré àbíjọ́ yìí ọmọ kékeré tí ìjọba ọdún mẹ́ta lọ ó ah, dúpẹ́ o mọ̀dúpẹ́ o mọ̀dúpẹ́ o mọ́ pé kí ọlọ́run ṣe fún o tọ́ bá ń sọ bẹ́ẹ̀ ọlọ́run fi nǹkan họ́ ẹ̀yẹ́ ma yá ni àlúwọ́síwọ́sà èròkèrò èròkèrè èyí lè pàyàwó lè pọ́mọ́ o èròkèrò tọ́ èyí lè pokùnso ni oòrò ni ṣètọ́n sọ fún pé kí ló dé tó kú kí ló ń ṣe lé ayé nígbà tó rí ìsọ́ọ̀tì ma nígbà tí ìyàwó rẹ̀ wá bí ma tó padà wá bí ma kú kí ló ń ṣe lé ayé kí ló ń ṣe ní ayé wọn ti yọ níṣẹ́ ẹ̀dàkùn sí iṣẹ́ òkú láyé má ó kó mú yàn pé náà wọn ṣe físà wọn fẹ́rẹ́ travel wọn padà wá rí físà náà ṣe wọ́n gba lọ́ba wọlé lọ́ba musinafa ẹ̀dàkùn sínú sàárè travel wà sínú sàárè wọn ti mọ travel nígbà tí èso nígbà mú lọ́dọ̀ tó gbọ́n kò nígbà ká inú bẹ́ẹ̀ òkèrè yóò bá ti ń dé sí ọlẹ́mí masajọ lọ́n kó kẹrùkẹrù alẹ́dẹ̀ ìwájú rẹ̀ tó fi rí tuntun rẹ̀ náà ọlọ́run sàánú mi bọ́wọ́ tí ń ka àwọn olùbí kẹlìmá ti la tààbà mẹ́ṣẹ́lì masalasa ẹrùkẹrù yọ padà kú àìsàn ní ogun ọ̀dẹ̀ náà nìyẹn mọ́tò jín àjẹnúkọlù náà ọ̀sà dọ́lọ́ èyàn ya wèrè ẹlò agbó wèrè wà ìbára àwọn tọ́mà tí ò bá ní sí pẹ̀lá ìjọ̀nù tọ́lé tó ní sí pẹ̀lú ààrẹ ọpọlọ ní tó bá ní sí pẹ̀lá ìjọ̀nù rúkìá ni wọ́n ti kí ni òun náà ni wọ́n kà bẹ́ẹ̀ ni nínú àwọn àárẹ̀ burúkú ní kéyàn ó máa nífẹ̀ẹ́ sínà àṣáwà ṣètọ̀ níyà ọkùnrin àtọkùnrin wọ́n fẹ́ máa fẹ́ra wọn obìnrin àtobìnrin wọ́n láwọn máa fẹ́ra wọn gbogbo àwọn eléyìí èròkèrò tí ṣètọ̀ ń bílẹ̀ ní له الملك وله الحمد وهو على كل شيء قدير الجنة تندو على أمر يصعب يصعب مصطفى تنكع لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لين ما رواسي ما لو ندوكو ندوكو ندوكو باي ثم تما بوكا يزو ما لا صلاة مو ọjọ́ ayé lọ́mọ jù lọ tó bá lásàrà bí wọ́n lọ haríkọ̀ wọ́n lọ dáwọn afẹ́ ìsàn wá súnà kọmọ bọ́ sọ̀rọ̀ ẹlòmí yóò ti sẹ́tọ́bùn mẹ́pàá àwọn yóò sì wá bá yí ẹ̀ẹ́sì bá sọ̀rọ̀ ìgbéhàn

kí ẹ wá ṣe fúnra yín kò kókó ẹ máa kàn sínú ilé ẹ̀yìn náà ẹ máa ra fúnra yín ìyàwó rẹ̀ tó ní ọ̀fẹ́ràn rẹ̀ lọ́mọ sábì ìgò lè kó lẹ́lọ́nà wá fún omi mẹ́nàlá rẹ̀ ọba tó ń bọ̀ ọba àdàsọ wọ́n fẹ́ràn aṣọ wọ́n fẹ́ràn bàtà ẹ̀hún yóò rẹ̀ ìwọ lọ yá mọ̀sọ̀tọ́kọ̀ rẹ̀ ó yọjọ́ pé a ah, mọ̀dúgbẹ́ ìwọ́n sí wọ́n fífì ní lẹ́yìn náà máa sàárá látara bẹ́ ìfẹ́ ọmọ gbalẹ̀ lẹ́yìn náà máa sàárá ilé tó máa ti sàárá ọlọ́run bàdá máa kó bàdó jẹ́ kó mẹ́ 38 tó jẹ́ pé àìbímọ yẹn bá ní sí pẹ̀lú àárẹ̀ ẹlọ́sọ́sibítù ẹ̀sìtẹ́sì country dín lẹ́yìn náà prophetic medicine àwọn àfáà kan mọ̀ sọ́dí pé àrùn ní bá ń dí ọmọ lọ́wọ́ wọ́n fún yẹn mú pẹ̀lú ìrìnàtọ̀ lọ́wọ́ bá àtàdúà ẹgbẹ̀dùn ẹ̀sì bí ma lẹ́yìn náà kọ́mọ yàyà kuyà kọ́mọ ya bó rán ọmọ mi ọ̀gbọ́rọ̀ ọmọ mi ti fẹ́ dìjà kúdà ní ti bá àwọn lẹ́gbẹ́ òkùnkùn rìn ọmọ yìí ti gbogbo alákọ̀ọ́kọ́ ẹ̀ máa ṣàdúà fún gbogbo bàbá máa ṣàdúà fún mi ìyá náà máa ṣàdúà fún mi ẹ̀ máa gbọ́wọ́ lé lérí òyìnbó kàbíkẹ́ni má ti láì táàmà mí kúlù ṣètọ́ ìwọ̀n háàmọ́ mí kúlù ayé ni lẹ́yìn náà wọ bàbá àtìyá ẹ máa mọ́mọ́ yẹn tẹ̀síwájú jù báyìí lọ lénìí lórí ètò ètò yín àlìdáyà Islamic Ramadan Program tẹnifàdé láti Sheikh Kamaldeen Yunus Akorede hafiza ulawu ta'ala warau títà tó fi pàdé àkírà wa ń pè assalamu alaikum wa rahmatullahi wa